الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم بإذن الله تعالى عن الركن الخامس من أركان الإيمان الإيمان باليوم الآخر ويتضمن الإيمان بكل ما يكون بعد الموت أدبف الله وبالك لا نسي أصر أن يقبع جي آه، يريقون آه، أليك إليكان ونا ني نقبع آه، ني نقبع يريقون أليكان نقبع ونا ني نقبع بلو أجوك كاين إنتين جي نقبع بلو أجوك كاين ó ní oṣù pẹ̀lú gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí tí ó ṣẹlẹ̀ nínú tọ́lọ́wọ́n bá àdìkẹ́lá fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí yẹn bá ti kú títí di ọjọ́ gbìyànjú al-qiyāmah. khuruja ar-ruh adhab al-qabr na'im al-qabr al-ba'th ba'da al-mawt. jíjáde tẹ́mi ó jáde sọ ìyanu sàárè sọ ìgbádùn nù sàárè gbogbo àwọn kan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbìyànjú al-qiyāmah pé ọlọ́wọ́n so aljanna tí ń jẹ́ gbàdẹ̀ra àánú ọlọ́run kọ́lọ́n kó fi wá sínú àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ náà ni tí ń jẹ́ iná ìjìyà ọlọ́run ọba àlekèọ́lá ìṣirọ́sẹ́ alórí gbogbo tí a gbé ayé ṣe gbogbo eléyìí wọnú ìgbàgbọ́ wa tí a ní sí ọjọ́ kan yìí. كل ما يكون بعد الموت هو من الإيمان باليوم الآخر gbogbo nǹkan tí yóò bá ṣẹlẹ̀ lẹ́yìn ikú ọmọ ènìyàn tí ọmọ èèyàn bá ti kú àti tí yóò fi lọ pàdé ọlọ́run ọba àlìkẹ́ọ́lá gbogbo eléyìí náà ní ń jẹ́ àìnígbà pẹ̀lú ọjọ́ ìkẹyìn. السادس من أركان الإيمان الإيمان بالقضاء والقدر وهذا يتضمن الإيمان بمراتب القضاء والقدر الأربعة ẹlẹ́ẹ̀kẹfà tí ń jẹ́ ìparí nínú àwọn òpó àbí orígun tí ìgbàgbọ́ tí ó dó lórí òun náà ni ní ìgbàgbọ́ pẹ̀lú tí ń jẹ́ kádàrá ìbùbù ọlọ́run ọba àlekèọ́lá bọ́lọ́run ọba àlekèọ́lá ṣe ní ayé òrì bọ́lọ́n bá sì lọ́kàn láti ṣe ní gbogbo nkálukú wóòrì so eléyìí a gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ nínú àwọn nǹkan tí yóò parí ìgbàgbọ́ wa pẹ̀lú ọlọ́run ọba àlekèọ́lá àti àwọn tó tẹ̀lé ni tàbá fẹ́ nígbà pẹ̀lú kádàrá yìí ó dúró lórí àwọn tí ń jẹ́ ìpele àbí àwọn ipò tí ń ṣe mẹ́rin tí mẹ́rẹ̀ẹ̀rin ò bá pé èèyàn nígbà pẹ̀lú tí ń jẹ́ kádàrá ìbùbọ̀ ọlọ́run ọba àlekèọ́lá نعم الأول العلم أن تؤمن أن الله عالم كل شيء لا يخفى عليه شيء في الأرض ولا في السماء àkọ́kọ́ nínú pa fẹ́ gbàgbọ́ Ọlọ́run ti ṣe kádàrá gbogbo nǹkan òun ni pé a gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run ọba àlekè ọlá gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé àti tó ti ṣẹlẹ̀ àti tí ó máa ṣẹlẹ̀ ìmọ̀ Ọlọ́run ọba àlekè ọlá ó ti ṣáwájú gbogbo ẹ̀ kò sí nǹkan kan tí Ọlọ́run ọba àlekè ọlá mọ̀ nípa rẹ̀ tó wá ṣẹlẹ̀ nínú ayé àkọ́kọ́ gbàgbọ́ wa nìyẹn a gbọ́dọ̀ gbà pé Ọlọ́run mọ̀ gbogbo ẹ̀. الثاني أن تعلم أن الله سبحانه وتعالى كتب مقادير كل شيء كل شيء مكتوب a gbọ́dọ̀ tún mọ̀ dájú nínú pé a fẹ́ gba kádàrá gbọ́ lótìtọ́ ìpele kejì a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ pátápátá àti tó ti ṣẹlẹ̀ àti tí ó padà tún ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ti wà nínú àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba àríkẹ́ọ́lá ni. نعم الثالث المشيئة أن تعلم أنه لا يمكن أن يقع في ملك الله إلا ما يشاء الله فما شاء الله كان وما لم يشاء لم يكن لي مشيئة لكن تحت مشيئة الله شاء الله أن أفعل فعل شاء الله ألا أفعل لا يمكن أن أفعل agbọ́dọ̀ tún mọ̀ tí ń jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nípa fẹ́ gba ìbùbù kádàrá gbọ́ pé gbogbo nǹkan pátápátá kò sẹ́yìn bọ́lọ́wọ́n ọba àlìkíọ́lá sì fẹ́ gbogbo ntọ́lọ́wọ́n ọba àlìkíọ́lá fẹ́ ni ó ṣẹlẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n ọba àlìkíọ́lá ò bá fẹ́ kò sí èyí tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ ọlọ́run ọba àlìkẹ́lá ọba tí ó jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé nínú ohun ìkápá rẹ̀ tí ń jẹ́ pé òun ló ní kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ń bẹ àfi kó jẹ́ pé òun ọlọ́run ọba àlìkẹ́lá ló yọ̀ǹda gbogbo tọ́lọ́run ọba àlìkẹ́lá àti ó àwọn ohun tí ń ṣẹlẹ̀ gbogbo tọ́lọ́run bá fẹ́ kémi sí tí ọlọ́run fẹ́ kí wọ́n náà sí kò ní ṣẹ̀ lẹ́yìn àpọ́lọ́run ọba àlìkẹ́lá ọba الخلق فالعبد مخلوق وأعماله تابعة له فهي كالعباد bákan náà a gbọ́dọ̀ màmọ̀ dájú pé nínú pafẹ́ gba kádàrá gbọ́ àkí agba àgbọ́ níbi erigun àbí òpó àbí ìpín ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ yìí tí ń ṣe pé ọlọ́run ọba àlekèọ́lá subhanahu wa ta'ala òun lọ́ba tí ó dá gbogbo nǹkan so òun ló dẹ́ni tí ń ṣe òun ló dá àwọn nǹkan tá à ń ṣe kò sí nǹkan kan لابد أن تحسن الظن في الله سبحانه وتعالى تقول أن الله سبحانه وتعالى اختارني بأن أكون من أهل الجنة من أهل السعادة ولابد أن أعمل لهذا ẹ mọ̀ wá jẹ́ kí a sọ pé a nígbàgbọ́ a nígbàgbọ́ kó wá jẹ́ pé àwọn hùwà tí ò dá wà ní pé ọlọ́run lórí àmọ́ wò rárá o a gbọ́dọ̀ máa ní èrò dáadáa pẹ̀lú ọlọ́run ọba wa. àwọn ah, ọba àlekèọlá asúgbọ́dọ̀ máa dúpẹ́ lórí pé ó ṣẹ̀ṣà èmi àti gẹ́gẹ́ bí mùsùlùmí pé ká wà nínú ẹni tí ó máa sin ọlọ́run ọba àlekèọlá kò sí ní tó torí ẹ̀ sílẹ̀ ọlọ́run ọba àlekèọlá fẹ́ kí á wà nínú àwọn tí ó jẹ́ olóríire ni irú àwọn èrò dáadáa báyìí aláàmọ́ ní pẹ̀lú ọlọ́run ọba àlekèọlá ká mọ̀ á sọ pé agba kádàrá gbọ́ ká wá jòkó tẹ̀tẹ̀rẹ̀ kálá àní sí kíni àní sí tó yẹ ká sí gbogbo ń kálukú náà ló mọ̀ pé tá a bá fẹ́ jẹun àní mọ̀ wòran á wà ọ̀nà kan sọ́nà kejì láfìrí jẹ láfìrí mu bẹ́ẹ̀ la fẹ́ bímọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà wà ní gbogbo àwọn nǹkan tí ń bá ń jẹ́ iṣẹ́ dáadáa